káàbọ̀ padà sórí ètò yín ètò Miliki Express ẹ̀yin tẹ́ wà lórí ìdúró mo kí yín o ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó mo kí yín a ti bẹ̀rẹ̀ ètò lọ́jọ́ títò ní ètò yín ètò wa ètò Miliki express oríṣiríṣi ètò la ní fún yín gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan olùwàtòyìn àwọn alẹ́ fẹ́ gbọ́ròyìn torí mo mọ̀ pé o ti jáde dáadáa lọ́sẹ̀ yìí ó dẹ̀ di dandan kó o mú ròyìn wá kí la rí gbọ́ kí ló ṣẹlẹ̀ lágbo òṣèré. kò burú kò bàjẹ́ a sì ń bẹ́tò lọ ibi ìbàyẹn náà lẹ mọ̀ pé tẹ́ bá ti rí mi ẹ máa máa gbọ́ gbogbo ìròyìn gbogbo àwọn òfófó tó ń ṣẹlẹ̀ ní agbo ìdárayá ẹ ní ọ̀sẹ̀ yìí àwọn gbajúgbajà tó ṣe ọjọ́ ìbí wọn ọ̀kan lára wọn náà ni Àrẹ̀mú Àfọláyàn ó ṣe ọjọ́ ìbí rẹ̀ hmm, gbogbo ojú ló péjọ síbẹ̀ ọmọ wa náà Sọlá Kòsọ́kọ́ ọmọ rẹ̀ pé ọmọ ọdún mẹ́ta ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé bàbá wa Jídé Kòsọ́kọ́ wọ́n ti di bàbá àgbà wọ́n ti di grandfather gbogbo wọn náà ló péjọ síbẹ̀ àti Ngozi Nwosu àwọn náà ṣe ọjọ́ ìbí wọn wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àìsàn kò mú wọn lọ pé àwọn sì wà láàyè láti ṣe ọjọ́ ìbí wọn ní ní oṣù yìí inú wọn dùn gidigidi. àwa láti ilé iṣẹ́ Orísun là ń kí gbogbo wọn wípé ẹ kú ọjọ́ ìbí o Ọlọ́run á jẹ́ kí ẹ tún rí ọdún mi ní ayọ̀ àti àlàáfíà ẹ ìtọ̀kan náà tí ó sì wà náà ni pé hmm, ẹnìkan tó ń pè ní lẹ́gẹ́ miami ó mà ti pariwo síta o lórí ojúwe Instagram ẹ̀ wípé ọkọ Mercy Aigbe pé ó mà fi ìròyìn ránṣẹ́ sí òun lórí Instagram page ẹ̀ wípé òun máa pa á nítorí pé ó ní nǹkan ṣe pẹ̀lú ìyàwó òun ó ti pariwo ẹ gbà síta o pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú Mercy Aigbe o pé iṣẹ́ nìkan ló pa wọ́n pọ̀ o iṣẹ́ nìkan ló pa wọ́n pọ̀ ìròyìn tó tún wà náà ni J1 jù wọ́n lọ tí gbogbo wa mọ̀ ní olórin ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ní àìpẹ́ yìí ó dẹ̀ lọ bá àwọn aláàbọ̀ ara òun ló fi òun ló bá wọn ṣe ọjọ́ ìbí rẹ̀ ẹ kí ló tiẹ̀ wá jẹ́ nǹkan tá a fẹ́ mú yọ níbẹ̀ gangan nítorí pé a rí i pé àwọn aláàbọ̀ ara yìí wọ́n ti sọ wípé gbogbo àwọn gbajúgbajà tó bá ti ń ṣe ọjọ́ ìbí wọn pé wọ́n kàn máa wá bá wọn wọ́n á bá wọn ya fọ́tò wọ́n á wá gbé lọ sórí afẹ́fẹ́ pé àwọn wá bá wọn ṣe ọjọ́ ìbí pé wọn kì í mú gbogbo ìpinnu wọn ṣẹ ṣùgbọ́n wọ́n ní eléyìí o ó yàtọ̀ jẹ́ wọn jù wọ́n lọ ó ti tọ́ ọdún mẹ́ta ń sìn báyìí tó ti máa lọ ń bá àwọn aláàbọ̀ ara ṣe ọjọ́ ìbí rẹ̀ pé ó mú ìlérí rẹ̀ ṣẹ ní ọdún yìí náà ó padà lọ síbẹ̀ ó lọ bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí òun náà gbogbo àwọn tó tiẹ̀ wá síbẹ̀ ọmọ wa náà ọmọ wa ojú oge madiva ó wà lára àwọn olórin tó lọ kọrin níbẹ̀ wọ́n joel náà wọ́n ló wà níbẹ̀ wọ́n ní clever jane náà ó wà níbẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká lọ sókè ẹ jẹ́ kí a tiẹ̀ lọ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní àríyá ajé wọ̀ jù wọ́n lọ. ẹ wo ẹyin tí wàá nílé a wà ní modúpẹ́ cold health center ẹ pẹ̀lú j1 ọba òyìn gbogbo wa láti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ẹ àmọ́ ohun tó ń ya èmi lẹ́nu jù ni pé kí èèyàn tó lè rò lọ́kàn ara ẹ̀ wípé ẹ jẹ́ kí n bọ́ta kí n ṣàánú fún àwọn àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ó yẹ kẹ́ ti mọ̀ pé Hmm, ẹni ọlọ́run bùkún fún tó tún bùkún fún yàn kí ló máa ṣẹlẹ̀ sí rẹ níbẹ̀ ẹni náà tún ní ìbùkún tó tún lékàn sí ẹ jọ kí ni nǹkan tí ẹrù gọgọgọgọ tẹ ti wò pé ohun tí ó ń wù yín láti ṣe lọ́jọ́ birthday yín òun lélẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò pé àká lọ sí club ká ṣe pati ká jó yìí sẹ́yìn wà wò pé àtúnṣe ló ṣe gbòyàn rárá yẹ kí èmi kọ́kọ́ wá síbí báyìí kí n kọ́kọ́ wá fún àwọn tí ó kùn díẹ̀ ká tó fún láwùjọ. ẹ kì ṣe nǹkan tí a ṣẹ̀bẹ̀rẹ̀ lénìí ọdọọdún la máa ń ṣe ìnà tó bá ti tó bá ti jẹ tó bá tọjọ bí n bá ti dé a máa ń wá sí ibà yìí wá ṣe ìnà mojú obìnrin kan ọ̀yìn tí wọ́n pè ní Sarah gbàtà ọkọ wáyé báyìí níbi five or six years ago ó sọ àwọn kan tó tó tó wọ̀ mí lọ́kàn pé àwọn èèyàn máa ń wáyé báyìí that was the first time tí mo kọ́ wáyé báyìí pé àwọn èèyàn máa ń wáyé báyìí tó bá ti wá tó bá ti ṣe wọ́n fi ṣe mídíà wọn ni padà wá mọ́ ó fẹ́ ké lọ́jọ́ yẹn ọ̀rọ̀ yẹn ó dùn mí you know mo wá fi sọ pé látọjọ́ yẹn every time tó bá jẹ́ pé birthday mi ni màá wá sí ibà yìí oṣù tó kọjá ní birthday mi ni ò sí nàìjíríà bí ọjọ́ mélòó kan mo dé kò tí pé bí ọjọ́ márùn-ún tí mo dé mo fi ní pé mo ti dé o mo gbọ́dọ̀ wá kí àwọn tèmi ìlú bá ṣe máa ń ṣe lọ́dọọdún pé òkè kan ó kéré bó bá ṣe bí bọ́lọ̀ bá ṣe fi sí lọ́kàn ni mo sì máa ṣe tí n bá lówó tó pọ̀ máa ṣe tó pọ̀ bó jẹ́ kékeré mo ní máa ṣe so kì í ṣe nǹkan tá à ń ṣe kì í ṣe pàṣẹ bẹ̀rẹ̀ ó ti pẹ́ ta ti ń ṣe and uh, you know tàyí lè kéré sí kọ́tọ́ lọ́run ti ṣe fún wa so àgùdọ̀ àgùdọ̀ máa wà bíbá yìí lọ́run tó ń bọ̀ òun mo sọ pé lọ́run tó ń bọ̀ àtún padà bọ̀ lọ́dún tó ń bọ̀ nìkan ọdọ no like like that ọdọọdún ni ọdọọdún ni ọdọọdún ni ọdọọdún ni ọdọọdún ni àbá máa ṣe ni tó bẹ́ẹ̀ di ọmọ mi gan máa tún wá ṣe bíbá yìí. so ẹ alẹ́ gbọ́ tuntun wọ́n ní bẹ́ẹ̀ di ọmọ àwa ti gbọ́ o àti wá kọ déètì ní ìsinmi ẹkọ lẹ ọjọ́ bẹ́ẹ̀ di ọmọ wọn á tún débi a máa wá wíwá ẹ wá ṣe náà bá ti wá ṣe mẹkúnmọ pé iṣẹ́ wo mo gbà kí n máa ṣe fúnfún àti amẹbọ kiri náà sọ pé fún mi pé àjẹ wọn sọ fún ọlọkì náà pé àwọn ń bọ̀ wá ṣe fẹ́ẹ̀ di ọmọ wọn ọmọ ọtún wa mọ sọ pé àwọn ń bọ̀ wọlé máa wá níbi nǹkan tí wọ́n ṣe mú dẹ̀ tí wọ́n gbàdúrà fún yín pé láṣẹ Èdùmàrè ẹ̀ ọwọ́ yá máa ròkè sí àmín àmín àmín àmín àmọ́ ṣé ká tún máa retí orin tí ó máa wá jọ mọ́ ohun tí ó ṣẹlẹ̀ ní bíbá ilé nítorí mo mọ̀ pé hmm, ọba orin. ikú má pa lánàá mi àrùn má ṣe ẹ́lpà mi kójú má táwọn ọ̀rẹ́ mi lọ́rọ̀ tí mo bá ń sọ ẹ ṣé.